tún mi dá ẹ̀dá ayé má dayọ̀ mi lérùpẹ̀ ojú la rí inú farasin àsìkò mi kò sàn mí sí rere àtúnidá ẹ má ṣe tún mi dá ẹ̀dá ayé ẹ má dayọ̀ mi lérùpẹ̀ ojú la rí inú farasin àsìkò mi kò sàn mí sí rere. máa kìlọ̀ fọ́mọ rẹ̀ o òní àrò èní àrò èní àrò kọ́lọ́mọ kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ ẹ̀ ó yá kó já lọ. madam ẹ wọ́n bínú ẹ dákun ẹ jẹ́ rí yín kí ló ṣẹlẹ̀. ẹ mo fẹ́ bá yín sọ nǹkan kan ni ṣe mo pé ìgbà míì wà tí àyọ̀ wà tí ò ní sọ̀rọ̀ ìgbà míì náà sì wà tó jẹ́ pé ọ̀rọ̀ wà tí ò ní sáyè àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àyè wà ọ̀rọ̀ tó ń yọ lónìí. wo èkó hmm? kò sí àyè o lè lọ́rọ̀ tó fẹ́ sọ bò kò sí àyè go straight to the point kí ni nǹkan tó ṣẹlẹ̀. ẹ tí mo fẹ́ sọ náà pọ̀ ọkọ̀ jẹ́ pé àwọn ibi tí mo kàn lè jà síbẹ̀ ni ọkọ̀. tábàrí ibi tó ń lọ hmm. abẹ́ta kò mórí lọ kò sọ nǹkan tó bá fẹ́ sọ. ohun mi kí n bá yín ṣiṣẹ́ mọ́. nígbà tó kì í ṣaláwàdà kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣe ni. ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹsẹ̀ kọ̀ tó tí òwúyàn ṣáwùyàn mọ́ náà ni kò kàn wù mí kí n bá yín ṣiṣẹ́ mọ́ ni bẹ́sẹ̀ ń wò míì mo kó dajì nù wá jésù torí jésù ni ó fẹ́ kéèyàn máa kéèyàn máa mú kan mọ́kan kéèyàn máa ṣe rúdurùdu náà dáadáa. wá èkó ṣó wa òkè ṣá àwọn wo ló ń ṣe rúdurùdu. mo ara mi yá gan ni o tó bá yẹ pé dókítà ní tẹ mọ mọ kíní scoscope tescoscope tẹ mọ fi tẹsí yẹn o ẹ mọ̀ pé ara mi yá gan ju kíní lọ ni o só ti yé yín bẹ́ẹ̀ sẹ́ ń wo ẹ̀rí ọkàn ò jẹ́ kémi ọgbádùn o ẹ̀rí ọkàn ò jẹ́ ń sinmi o kò sí nǹkan méjì tí mò ń rò tí máa ń dáìbù lọ mo máa ń rò pé à ìyá ni ìyá ni màá ìyá ni màá fi kẹ́yìn ayé mi ìsìn fẹ́ jìyà bẹ́sẹ̀ ń wò mí. àtúbọ̀tán yín lèmi ń bá yín lèmi ń rò ó sẹ̀mọ̀ pàtúbọ̀tán bá fẹ́ rò èrú gbàbùkún sẹ̀mọ̀ pàtúbọ̀tán wọn ẹ̀ dá tó ti yẹ yín ọwọ́ àánú bíbélì tẹ bá tún bíbélì wò dáadáa dáadáa désàlẹ̀ tẹ tún désàlẹ̀ ẹ rí i pé bíbélì sọ pé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà olódodo tí ọba fẹ́ jìyà ìyanu ìyá ẹlẹ́ṣẹ̀ ó gbọ́dọ̀ tètè rọ tàbí kó bẹ́sẹ̀ pé a kì í fi sẹ́yìn lẹ̀ pé kí n wọ́nà bòmí lọ. ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi sìn ni hmm. ibi tó ń dorí ọ̀rọ̀ ẹ̀kan tó ń yá sọ́tún yá sósì yẹn ó ṣẹ̀ yé mi ibi tí bus stop ọ̀rọ̀ ẹ tó ṣẹ̀ ń lọ ni hmm. ṣọwárí àtiwọ àtàwọn tó rún ẹ wá bá mi wò ẹ gbà torí mi ò mọ̀ bóyá pọ̀npọ̀ngbà yàrá ya ẹ̀ ni mo fèrú gbàbùkù lọ́wọ́ ẹ̀ ni o. ya níyì. ẹ ẹ wo àti bàbá ńlá ìpọ̀npọ̀ngbà bàbá ẹ̀ pàápàá mi ì mọ̀ bóyá àwọn ni mo fèrú gbà ìbùkún lọ́wọ́ ẹ̀ tó sọ fún mi pé èmi fèrú gbàbùkù. sórí bàdí táǹtì bá ṣe tán pẹ̀lú ẹ̀ wo aya ni ẹ lára. ẹ wo kẹ́ ẹ tó fínísì pẹ̀lú èmi só ti yé yín èmi gan ti fínísì pẹ̀lú yín só ti yé sẹ́rí àtòrí kíyìn ní ti bẹ̀rẹ̀ torí tọ́rọ̀ bá ti ń débi ọ̀rọ̀ oníyàláyà bàbá ń bàbá bàbá ń bàbá ń bàbá bàbá bàbá ń bàbá tẹ̀mí ń pọ́nlé ìyá tẹ̀mí ń pọ́nlé òun lẹ́ lẹ́ ń fi yílẹ̀ bí wàá tẹ̀ ń faṣọ nulẹ̀ tó aṣọ tó ti dọ̀tí nulẹ̀ yìí èmi èéfì ìyá àti bàbá tẹ̀ ọ̀dọ̀ mi ṣeré orin kíyìn rè yín ṣiṣẹ́ yín mọ́ o. ní kíni. tẹ̀bà tó a lè mọ̀ pé tí nǹkan bá ti dùn mí tọ́ yìí bọ́ sọ ìnírin òkú mi àmọ́ kí ni yín tẹ́ fi mọ́ fún mi lọ́rùn yìí mo kàn dídì hẹ́tì ẹ̀ ní ìgbà tiẹ̀ rárá mo ń lónú mọ̀lẹ́bí wa ìmọ̀ fún mi lọ́rùn ni mo kàn torí ọlọ́run àti torí ànábì pé téèyàn bá fẹ́ báyàn ti jẹ́ èèyàn gbọ́dọ̀ gbà síyàn lẹ́nu ni bí kí n jí kí n má rí kí n má ràn tí mo kó lè ní mọ̀ sí ni. mo ń lò ń lé wa ẹ̀sìn wo fún mi lọ́rùn jù láyé gbogbo tẹ́ tí mo kó sẹ́sẹ̀ tẹ́ rí tí bàtà yìí kò sígbà tí mo wọ̀ tí mo ṣàdúrà fún yín mọ̀ ta mí ah. lẹ́sẹ̀ gidi ni mọ̀ ta mí gan torí pé mo fẹ́ bá yín ṣiṣẹ́ ní ìsìn ọ̀nà àti bọ̀ bedroom slippers lèmi mọ́ wọ̀ gbogbo slippers mi mọ́ wọ̀ kọjá thirty naira forty naira èyí wọ́n jù ní naira fún rè tẹ bá ti tán ẹ lè kó fẹ́ni tó bá. akété akété kọ́kọ́rọ́ mi kọ́kọ́rọ́ ọkàn mi ni kọ́kọ́rọ́ mi kọ́kọ́rọ́ ayọ̀ mi ni. ọ̀kọ̀rọ̀ mi ọ̀kọ̀rọ̀ ayọ̀ mi ni mo jẹ́ fílẹ̀ ní ọ̀rọ̀ mi ènìyàn mo rò <laughs> ó lè sọ́sọ́ Wow. yes, and today <clears throat> we're going for a dinner, and this is what you're going to wear to the dinner. And. I'm gonna dress you up. I'm um, just shut of words. <laughs> I don't know what is what to say. Seriously. All you need to say is, you love me. I love you. I love you too. mm. <sighs> I just love you more. Mm. I love you love so you too, more. <laughs> Thank you. Yeah, right. Yeah, um, straight to business. Okay? You just watch while I do everything. Love. Okay? Okay. And you can see. Yep. Wow. Wow. This is love. I love you you have a queue. Mm. Oh. yeah, next. So ready to be dressed up, darling. Uh, yes. <clears throat> and I'm gonna start with a sexy pant I've got for you. Yep, ready, darling. Okay. Yep. We're gonna stay there, yeah. And that's small queen. You're spoiling me. Listen up. Mm. Excuse me. Yeah. Yeah. Yes. Thank you. And that should be for my wife. <laughs> She's gonna make the choice. City God. Baby, will you eat fried rice? Anything. No. You ate swallow yesterday. So I'll pick fried rice. As your lordship pleases. um, Auntie, I think we'll want this um, fried rice okay. and beef. Oh, fine. Thank you. she has spoken. yeah. <laughs> ìgbàlaṣọ ìgbàlẹ̀wò ìgbàlódìgbà ń lò nílé ayé fìgbà yẹ mí ó fìgbà sàn mí ó ìgbà mi àsìkò mi kò sàn mí sí re. wà á gbòòrò ní àtàwọn tèmi. ọ̀rẹ́ mi kọ́. wọ́n wà nílé àwọn àtọ́nkù tó kún bọ̀ àwọn náà múra àti jáde. okay wọn á ní kí wọn bá wọn gbé ọmọ wa. ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní wàhálà. tẹ́ni ọlá ń kọ́. ń ṣòjòjò nu ilé mẹ́yìn ń sùn. ẹ má sọ fún mi pé ẹ̀yin ò jáde. èmi èmi kẹ ẹ mi jáde ó rẹ̀ mi. oya baby let's go. oya oya go with uncle. ebi all right darling. Ah, yes ma. wọ́n ṣe jẹ́jẹ́ pẹ̀lú ọkọ mi. yes ma kẹ́tẹ́ kára yín. àtúndá ẹ má ṣe tún mi dá ẹ̀dá ayé ẹ rè. You're right, love. Yes, baby. Oh, good. I must sincerely say that um, anytime I set my eyes on you, I feel like praising the Almighty all the time. Forgive me a wonderful gift like you. Wow you always know, I mean, I love you every day, not because it's Valentine. But tonight is a special night that I've chosen to celebrate the gift the Almighty has given to me. And that's why we're here. I know. A lot of time. I always wish I can go on the big, like high mountain and just shout to the whole world, I love Adetokubo. Oh my God. It's, I mean, mm. that. Yeah, and you know what? If I'm gonna come to this world like 50 million times, I wanna choose Mariah as my wife. Your love is just like, like a big wine. Like. Hello? Hello. Yes, Mr. Mr. Yes, Mr. Mackinder speaking. Hey. What? What did you say? Baby. Hey, hey. Hold, hold, hold on. Hold, hold on a minute. Baby. Hello? Baby, what is it? You need to get going. What happened? Accident. Where? Lady Atishola. Mogbe. Hello, uh, um, nurse. Please come to this side. No, no, no, no, no, please, please, um, I, I. My, Mr. Man. Calm down. Yes, um, yes, I'm, the Hello. brought Oh, ah. doctor. Shall you name, Mr. and uh, Mrs. Makinde. Oh, yes, yes. Oh. I am Mr. Makinde, okay. and uh, this is my wife. Yeah. Okay. Okay? Um, my brother is Shola Makinde, and my own daughter is Demilade Makinde. That's Mr. Okay, fine. Ẹ ní calm down. No, no. Calm down. Actually, uh, the both of them madam. Doctor! No. Ọmọ gbàgbé on the fourteen birthday ọmọ mi? Mi kúkú gbàgbé kọ́ lọ́n ṣọ́wájú gbà yẹn lọ. Ẹ ká sàn. Ẹ ká sàn. Ẹ ká sàn, ma báwo ni ṣọwọ́ òkè. Ah, ẹ pẹ̀kẹ́ tó wà o irú ìdí ṣé dáàdì ẹ̀ náà ṣe ń bọ̀. Ah. <laughs> ọkọ mi lẹ́pẹ́ lẹ́yìn fìdá lálẹ́ gàárà ọkọ mi ó ti dé sí naija for the past one week mi ò gbọ́ pọ́kọ mi dé. ọkùnrin wọn ò máa láǹkúrí rárá o hmm. ṣé tọkọ àárọ̀ mi ni mo fẹ́ sọ ni bí yẹn ṣe lọ lọ́sọ̀kan òru kan nìyẹn lábàdẹ́ ní ká fọwọ́ gan mi èmi ìta fọwọ́ gan báyìí lẹ́yìn ọmọ méjì ló bá lóun bá kan èmi náà yà jẹ́ kó mọ̀ pé mo dá wà ní bẹ́ẹ̀ ṣe ń wò mí mo dá wà ní àdáwà super lórúkọ mi hmm. ọ̀yọ́ lèmi wà o. <laughs> madam top up for you ṣe ráwọn ọkùnrin wọ́n sì ń bọ́rọ̀ wọn bọ̀ débi pé àwọn náà máa ṣọkọ ara wọn. bẹ́ẹ̀ ni o. nítorí this Nigeria of ours ọkùnrin wọn ò mọ bó ṣe ń ṣèkẹ́ obìnrin rárá lúlù ní bí aṣọ òfì. ẹ ẹ dẹ̀ parọ́ o ṣe mọ̀ pé government and culture wa àwọn náà fàyè gba pálapàla táwọn ọkùnrin wa ń dánwò ń sìn ẹ jọ ẹbí mi lè rẹ o ṣé hmm. ọkùnrin kankan lè dọrọ ẹ̀wò lókè òkun. kí ló máa ń ṣe ẹ̀yin obìnrin wa yìí náà tó jẹ́ pé gbogbo nǹkan ọkùnrin ni ọkùnrin ni. kí lẹ rí. àǹtí most of the things tó ń ṣẹlẹ̀ nínú matrimonial homes wa àwa obìnrin là ń fà á. Hmm. obìnrin mi ò mọ̀ tọ́jú ọmọ ilé aríran sànrànsàn ọkọ gan wọn ò lè tọ́jú ẹ̀ tọkọ bá tún ló yá wọ́n á tún sùn gbàlàjà at least you give them about two hours tẹ Baba bá share ṣeré before kẹtì ẹ tó ṣe anything So for me, you will time wo ni wo ọkùnrin bẹ́ẹ̀ fẹ́ ní for being ta because kò sí ní tó wà lọ́ǹta ó ti rí inú ilé tẹ bá wá fẹ́ irú ọkọ ti tèmi adétòkùnbọ̀ tèmi me. mi ayé me, àǹtí o ẹ ní gbàdúrà kẹ ní ọkọ mi mọ̀ ní ayé yín níjọ́ mm-hmm. tí ẹ bá ráwọn obìnrin tó máa jókòó báyìí tí wọ́n bá ń fẹnu tẹ́ńbẹ́lẹ́ ọkùnrin ẹ máa mú àdábẹ́ ẹ máa máa ṣáwó tẹ bá fẹ́ wọkọ̀ tèmi lọ́kọ̀. <laughs> tí mo ra yọ. Eh, yes dear. ṣé fi ìpè tí take ọ̀rẹ́ personal báyìí. mi máa take a personal àbúrò mi go with mo pẹ́ wẹ̀ tí màá rí má jẹ́ káwọn kan tí wọn ò mọ èké ọkọ láti tẹ èké ọkọ má jẹ́ we ṣí ẹ lọ́nà o fi tèmi me. Ah ah. best couple in town. wá ah. ta ló máa bá mi ṣe ohun mi. tóbi ló wà Toby. Ma. ṣe share má. phone. Share that wọn ṣé dáadáa àbọ̀ àyìnṣẹ́ ẹ má bínú. sweetie like orin lọ́bẹ̀ ilé wait láfi orin omi lọ fi ohun adétòkunbọ̀ irú àwọn nǹkan tó máa ń like ni so mo tètè ń sáré lọlé. ṣé ìfi ìpọ̀ ọ̀rọ̀ tẹ sọ sọ́wọ́n pípọ̀ yẹn nùbẹ̀ yẹn ti pọ̀ jù. ọ̀rọ̀ pọ̀ jù kẹ àwọn pípọ̀ yẹn you need to lecture them nípa ọkùnrin most of them wọn mọ bó ṣe ń tọ́jú ọkọ ńlé ẹ wá lọ́kọ yín wò ta wọn ò mọ̀. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló danú délẹ̀ o àmọ́ èyí tínú rùn o. ṣáwọn yẹn kó ó fọkọ kìíní ọkọ kejì ọkọ kẹta obìnrin ò ní wà ó lóun sọlé ọkọ nù kán wò wá owó ẹ̀ dáadáa òun fúnra ẹ̀ ni ò dáa kò nílé ọkọ gbé ni tábàdé ń rojú ẹni tó ń ṣe rere ká rojú ẹni tó ń ṣèkà náà torí ẹ̀ mo ṣe ń fi adé tòkun bọ̀ tèmi ọkọ mi ìfẹ́ mi ayé mi ó ní mo ṣe fi ń yan gan ó nídìí láti sọ fún ọ sọ àwọn náà mọ ṣe máa ṣe pẹ́pẹ́ fúrú ọkùnrin nínú ilé ikú lèmi àti èmi àtọkọ mi jọ sáìn ikú nìkan máa díá yẹn tètè máa lọ mi lọ sóúnjẹ fọkọ mi. àǹtí mo rẹ ẹ ó lọ́rọ̀ kan gan tí mo ti fẹ́ bá yín sọ. kí ló ṣẹlẹ̀. ṣé mo pé for some time now uncle Tokunbo ti ń ask me out. lẹ́wà kí ló mean by that adé Tokunbo tèmi mà ló ń sọ̀rọ̀ yìí ló ask wàhálà tàbí wọ́n ń try láti seduce ọkọ mi kò sí nǹkan tí ọkọ mi fẹ́ fi ẹ ṣe kó ṣe photocopy ara ẹ̀ kó pọ̀ bíbà màá tí ẹ mọ́nulé pẹ̀lú ọkọ mi kò sí ní tó fẹ́ kó wà láì kò sí ní tó fẹ́ fi ẹṣẹ́ adétòkunbọ̀ tèmi o mi ò sọkùnrin mi o adétòkunbọ̀ ọkọ tèmi kò sí ní tó fẹ́ fi ẹ ṣe. ẹ fẹ́ tì èmi mọ́lé pẹ̀lú ọkọ yín mhm. kò sí nǹkan tí ọkọ tí yín fẹ́ fi mi ṣe tẹ bá rí nọ́mbà ọkọ yín ṣe bẹ́ẹ̀ dà mọ́. of course. text message ọkọ yín tẹ bá rí ẹ dà mọ́. Ah, ah. why not. ẹ mọ bí ọkọ yín ṣe ń compose text ẹ dẹ̀ mọ bó ṣe ń parí ẹ. of course lẹ́wà. ẹ gbà. ẹ ṣáà dá nọ́mbà ọkọ yín mọ̀. lẹ́wà. kí ni fóònù nọ́mbà ọkọ mi ń ṣe lórí fóònù ẹ̀. ó yẹ mi ti ṣe méjì. kọ́kọ́rọ́ mi kọ́kọ́rọ́ ọkọ. How are you? How was your day? Well, very, very hectic. Very tiring. Honestly, látijọ́ tí mo ti ń gbé Èkó yìí, <laughs> mi ò rí traffic yẹn rí. Wow. Four hours, a wà lórí dúró, a lè move rárá. Wow. Honestly. Ah, Èkó ló lè ròyìn. Èmi mo lè sọ, wàláì ní mo mọ̀ pé kò yàtọ̀ sí lọ rí. Ṣé rí gbogbo ẹ̀ clumsy ni? Ọlọ́run. Àwọn tí wọ́n fẹsẹ̀ rìn gan-an, ó dọ̀ fún wọn. Ká mọ̀ ti tàwátà wà nú ọkọ̀. Ah, Ọlọ́run ló jẹ́ pé ọkọ̀ ọ̀gá ìmọ̀lẹ́jì ra ọkọ̀ ni wàláì èsì onú ọkàn gan dáa jù pápá àwọn èsì tó jẹ́ pé tí èèyàn bá ti ń lọ díẹ̀ yóò dákú díẹ̀ yóò kọ́ ti díẹ̀ yóò tún píìkì ni n tà ń sọ ìkọ́lá mi sọ ọ̀gá wọn bá láàgùn délé ni. <laughs> ṣáwa lọ wẹ̀ kó wá jẹun. Hmm? a máa ti dúpẹ́ bọ́lọ̀ mm. <laughs> ṣé èmi lè máa lọ. yà á máa lọ ní Èkó. èmi tiẹ̀ ń wò bóyá mo lè rówó ọkọ. o ò lówó gbà lé ní Èkó máa lọ lé. let's go. Èkó máa lọ o ẹ ṣe màdà èèyàn nu àwọn èèyàn nu <laughs> àwọn èèyàn nu ọlá omi ní kù ni Lovely meal as usual. Baby. Yes, Mo fẹ́ February question kan lọ́wọ́ for a very long time. Hmm. Okay. Ṣó ní ẹ̀ṣẹ̀ kan to mo lè ṣẹ̀ no náà máa bó ti to be, tóbi to tó ò Jimmy. dáríjì <laughs> Yes baby. Mi ò tí mọ̀ nǹkan náà láyé tó lè ṣe fún mi tí mo ní hmm. Another question. Hmm. Question time, right? yes. okay i'm listening. ká tiẹ̀ wá ní pé mo kú lé nìsín pé ọ̀tá mi ò sí mọ́ sọ fún mi náà yóò gbé wọn wo ló máa fẹ́. Morayo. yes baby. má sọ sọkúsọ come on no no no no agbára ọlọ́run ò ku. kú. àmín. èmi náà ò ní because i must confess to you that <laughs> without you in my life i'll be a worthless human being. Trust me. Baby. Yes, darling. You are the best thing that ever happens to me in this whole wide world. Sometimes mo kàn máa ń rò pé ká ní kò ń ṣe wúrẹ́ ni mo fẹ́ lọ́kọ. Báwo ni Thank you very much, darling. Ah, kò ní fọ́nì o. Thank you very much, darling. I just, I don't know, I can't just stop loving you every minute, every seconds, hours, weeks, month, <laughs> year. So tí mi bá wù ẹ́ òun mọ̀ pé ó yẹ kó wá wa wo nìyẹn bó ṣe máa ń ṣe nìyẹn. ṣó possible kí n máa wo ẹ ní ṣó possible ni mo ní kí n time fọkọ mi díẹ̀ ni ah. mi ráyè tiẹ̀ my baby eh? tẹ́nitẹ́ni jọ kí ló ti fìdí ọmọ mi. Ah, ah. mo kún un náà láì kó oúnjẹ bí ìyá ẹ. <laughs> How are you? I'm fine. How was school today? It was fine. Wow, that's good. O need ìdí àti shopping tí mo ṣe fún ọmọ Oh wọ́n máa ma bí ẹ lèrè skúlù wọn pé níbo lọmọ yìí tí ṣọ́ọ̀pù ni. kí ni kí lè ṣẹlẹ̀ kí lè fẹ́ rà fún wo nǹkan tó bá tiẹ̀ wù ẹ́ òun ni kò ṣe fọ́ọ̀mù ẹ̀ as long as ó yẹ pé nǹkan tí mo ràn ẹ́ tó bá bá mi kó wá tó bá bá mi kó wá wàhálà máa wà o. secondary ni tiẹ̀ primary ni tọmọ tó wà lọ́wọ́ mi. wo ọ̀rẹ́ ebi ń pa mi kí ló fẹ́ jẹ. mo kó mi ò kí n fi inú mi ṣeré bí mo ṣe ń bọ̀ báyìí mo ti ń gbà ládùúrà ni pé kì í sábà ready made food ńlẹ̀. mo pé yẹn ṣe big deal oúnjẹ wà nílé bọ primary tí mo sọ fún yín mo fẹ́ padà sórí ẹ̀ what do you wanna eat. noodles. noodles màá kọ́ ṣe oúnjẹ ọmọ tèmi náà kí n tó wọ́n sí ẹ. oúnjẹ òjú yẹn lọ ó yá yá yá jẹ lọ. mi ì ṣeré nǹkan tí mo bá ẹ sọ yìí o ṣorí tóbìnrin bá wà tó bá ti ń wà nílé ọkọ tó ti ń di ọlọ́dún kan ọlọ́dún méjì tọ́dún ti ń gorí ọdún tí ò rí kan ṣe kan my dear irú ọkùnrin bẹ́ẹ̀ ìgbà yẹn ló máa ní ìyàwó òun kìíní kan kìíní kan katapila kan já mọtìrẹ́là táwa kí àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣo kan mọ́lẹ̀ ní títì tó máa já àwọn ló máa rí ló máa rí bí ẹni pé àwọn ló mọ̀ ọ́ ṣe mi ò ṣeré o kò sí nǹkan kan tó ṣe mi àtọkọ mi a ti lọ sí hospital wọn náà wà òkè moreover adétòkunbọ̀ tèmi sọ fún mi pé òun ò fẹ́ mi torí ọmọ o ká tó ṣèyàwó gan-an ló ti ń ṣàlàyé fún mi pé ayé ọmọ ọ̀tọ̀ ayé tèmi ọ̀tọ̀ so ọ̀rọ̀ ọmọ òun ṣe problem láàrin mi àtọkọ mi rárá. sori emi ò sọ pé bóyá tòkunbọ̀ torí ọmọ nìkan ló ṣe fẹ́ ẹ bó sórí obìnrin tó bá wà nílé ọkọ tí ò bá bímọ irú wọn bí ẹni tí ò mọ̀ ọ́n ṣe ni tó bá dẹ̀ ti rí i pé bóyá ẹ ti gbìyànjú gbìyànjú like you said earlier tí ò work then you find an alternative. kí ló mean by an alternative. Ah, ah. ṣọmọ kékeré ni ẹ ní títí ilé ò bá rọgbọ ó yẹ kí tìta lè rọgbọ náà. so òun try láti sọ fún mi sìn pé bí kí n ní boyfriend àbí kí n yàn lè. my dear gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ò kí n ṣọmọdé. adétòkùnbọ̀mi kò ń yàn lè kò ń mọtí kò ń rìn dé òru tí n bá ṣerú ẹ̀ fún adétòkunbọ̀ tèmi ọlọ́run á jẹ mí yá ọlọ́run á bì mí. wò ó jẹ́ kí n sọ kí n kò fún ẹ toró òun kà á sìn ẹ̀ tòkunbọ̀ kì í mutí mm-hmm. tòkunbọ̀ mu sìgá mm-hmm. tòkunbọ̀ kì í yan àlè mm-hmm. torí pé o ti fún ẹ ní confidence pé òun ò kì í yan àlè mi ò bá ẹ jiyàn bó ṣe wáá rí ọkùnrin kọkùnrin tó bá ti fọ́ọ̀sì kàtígórì nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó kà yìí ọ̀tá ọlọ́run ni wọ́n torí tọkùnrin bá wà tí ò mutí tí ò mu sìgá tí ò kóbìnrin ọ̀tá ọlọ́run ló máa ń pèrú wọn ọkùnrin gbọ́dọ̀ ṣèkan nínú mẹ́tẹ̀ẹ̀ta. ọ̀rẹ́ kí ni ìyáláyà apààyàn ni. kí ló dé ṣé o mọ̀ pé obìnrin tó bá ti ń yàlè tí ò bá parẹ́ ó fẹ́ pọkọ ni. àtúndá ẹ má ṣe tún mi dá ẹ̀dá ayé ẹ má dayọ̀ mi lẹ́rù pẹ́ ojú la rí inú farasin àsìkò mi kò sàn mí sí rere. Ah. hello. ẹlẹ́kùn báwo ni mo ti ń try láti pe sweetheart mi látàárọ̀ nọ́mbà ẹ̀ go through. ma madam kò lè jẹ́ sáfíìsì eh, mo mo fi ọ́lẹ̀ kó ní ọ́fíìsì lẹ́ẹ̀kan ni. torí bá a ṣe dé ọ́fíìsì gbàrà tá a dé ọ́fíìsì báyìí àwọn èèbó kan ti ń dúró dè wọ́n iwájú àwọn èèbó náà mo sì fi hàn sí kí n tó kó lọ ọ́fíìsì ó túmọ̀ sí pé wọ́n jọ ń ṣe mítìnì nù bóyá wọ́n pa fóònù wọn ni wow okay níbo ni wọ́n wà nsìn. E, èmi èmi mọ̀ èmi wà ní mo ti jáde kó lọ́fíìsì lọ́dọ̀ wọn mo lọ ra epo nílé epo ilé epo ni mo wà mo ti ń bá yín sọ̀rọ̀ yìí. Oh, okay tí bébì mi bá ṣe tán ní meeting bá mi sọ fún pé mo ti ń try ẹ̀ látàárọ̀ so èmi á rí yín lé lálẹ́ èmi náà ṣe ń wọlé ni. ọ̀dà madam ọ̀dà màá jíṣẹ́ yín fún wa ní pẹ́ délé. all right ó dàbọ̀ bye. kọ́kọ́rọ́ mi. lọ́ọ̀yà ni mo bá wọn mhm. mo ti gbé fún wọn wọn ní kí n dúpẹ́ lọ́wọ́ yín kí n kí yín. ẹ ṣe gan eh. ẹ ṣe mo dúpẹ́. Eh. Eh, mo ṣe débẹ̀ ni màdámù pè mí sórí aago wọ́n ní pé àwọn ti ń pè yín tipẹ́tipẹ́ pé aago yín ò lọ pé àwọn sì fẹ́ bá yín sọ̀rọ̀ ah, èmi náà bá wò pé kí n gbé aago kí n pè yín mo sáà pè yín mo wá rí pé kò lọ náà àwọn ọkàn mi wá ń sọ fún mi bóyá ẹ pa fóònù ni. fóònù mi wà hàn kò kú ẹ eh. network mi ìgbà. gbogbo ẹ̀rọ ọkàn mi gbogbo ẹ̀sìn mi tó wà pé ẹ lálejò nínú nínú ilé. ẹnu ẹ sàn kó yé panu kó yé lanu òṣì sí mi jàre kí ló máa ń ṣe ẹ̀nà èkó ṣé nítorí pé mo ti jẹ́ kí mi àti ẹ close. ẹ ẹ mọ bínú mo ń bá yín sí ẹni. mo ní kó máa lanu òṣì kó máa sọ̀rọ̀ anyhow sí mi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 You okay? Yeah. Sudemi. <laughs> Yes, darling. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo pàdé Honestly. Mo rò títí títí pé ṣé mo lè complete without you. You're the best thing that ever happened to me. Honestly. Mo ma fi gbogbo ìgbà yín ẹlẹ́dàá mi kí n dúpẹ́ lọ́wọ́ mi pe ó gbé mi pàdé ìdùnnú mi àtayọ̀ mi pé mi ò ṣe mistake rárá. My promise, I, I'll continue to love you, darling. You know, I love you too. You are the best thing that ever happened to me. Without you, my life is not complete. <laughs> Thank you, darling. <sighs> hey, sweetie. Yes, darling. So, don't pass kiri lórí Twitter látàárọ̀. No, pé kí ni ẹ. picture iná ń send kiri lórí Twitter látàárọ̀. ah kí ló ṣe. ìyàwó ẹ̀ dá sídìí sí lára ni. Ah, ah, kí ló dé. ó nítorí pé ó ń yàlè òun dẹ̀ lọ́ọ́ fọkọ òun. very good that serves him right. yeah mm -hmm. i mean àwọn ọkùnrin mi kí ni problem wọn. I don't know àmì báwo la àwọn ọkùnrin míì ṣe máa ń wà báyìí torí ọlọ́run wá rojú tó wọn máa wá ìrojú káàkiri nígbà tó ti níyàwó lé kí ló ń yàn àlè fún kí ló ń yàn àlè fún inú mi dùn pọ̀ ṣé ó kú ṣá. Uh-uh, kò kú ọlọ́run ṣe bá ṣe ó yìí wà lọ́sípẹ́rẹ́. ó yẹ kó kú ni yẹ sori tó bá kú á mm. kó àwọn ọkùnrin bíi tiẹ̀ tó yàn àlè á kọ̀ wọ́n lọ́gbọ́n ah, ah, èmi ò mi ò ní gbàrú ẹ̀ ni àwọn ọkùnrin tó máa ń bọkùnrin lójú jẹ́ pa oh. ah, ọ́ èmi Adétòkunbọ̀ èmi láyé mi tó bá kù ìṣẹ́jú kan kí n yan àlè láyé mi kọ́lọ́wọ́n bá. Adetokunbo, you know I trust you. I know you will never ever do that. Ó dẹ̀ mọ̀ pé inú ilé àdúrà nílé wa, à ń ṣe pé inú ilé. I love you. Ó mọ̀ pé ò ní ṣe láéláé. Ọ̀gá, kankan jọ mí lójú láàárọ̀ yìí kí ni kọ́nà. ẹ ẹ jókòó sẹ́yìn lónìí. o èkó mi ò jókòó sẹ́yìn ọjà rẹ. sórí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan ojú dẹ̀ lọ̀rọ̀ wa àbí òye ẹni mo ṣe jókòó síwájú. kí ni ásìdì tí wọ́n ń gbé kiri máà tí ìyàwó ẹ̀dá ásìdì sí lára ẹ̀. ṣé máa pé ìyàwó mi ti gbọ́dọ̀ fi hàn mi. ó jẹ́ kàyéfì fèmí náà wọ́n fi hàn mí náà. kí ni tiẹ̀ kí ló dé kí ló tó fi hàn ah wọ́n ní àwọn fi ń kìlọ̀ fún mi pé èmi èmi ò kí n ṣọ́ra o pé kí n ṣọ́ra ṣe o pé tó bá jẹ́ pé ọmọ ìbìn kan ló wà lọ́wọ́ mi kí n dìímú dáadáa o ipe kí n mọ̀mọ́ sojú méjì o ipe tó bá jẹ́ pé àwọn wọ́n á fira wọn sípò irú ọmọbìnrin pé tó bá jẹ́ pé àwọn làwọn wà ní pòsíṣàn ọmọbìnrin tí ó dá sídìí sí yàn lára pé òun kò ní já nìkan lòun ó dá sí lára tó máa dá sí ìdìsín ọyẹ ní náà tán pé àwọn ò tún da petrol sí àwọn àṣánà sí àwọn wàá dúró síbi àwọn gáìdì ohun tán tí ó fi jóná tán pátápátá tẹnìkan kan ò ní súnmọ́. Mùráyọ̀ sọ bẹ́ẹ̀. wàláì. Mùráyọ̀ sọ bẹ́ẹ̀. Ọlọ́run gbọ́ tí mo sọ yìí Ọlọ́run gbọ́. Èkó Èkó ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o ó rí pé wàhálà ti fẹ́ dé báyìí àti Mùráyọ̀ fi lè sọ̀rọ̀ ẹ̀ Mùráyọ̀ máa gbọ́dọ̀ ká wa. Mùráyọ̀ gbọ́dọ̀ ká gbọ́dọ̀ ká gbogbo movement wa o kò gbọ́dọ̀ ká o. kò gbọ́dọ̀ ká yín ló yẹ kẹ́ ẹ sọ ọ̀gá kò ní ṣe pé ká wà ká yín ni sá. èkó sá. ó dọ̀rọ̀ ásìdì ń sìn sọ pé ká yín kò ń ṣe àwa mọ́. ẹ mọ̀ pé ọlọ́rọ̀ lọ̀rọ̀ mọ̀ kán gbọ̀ngbọ̀ngbọ̀n oníwọ̀nba ibi tó kan èmi mọ̀ torí ẹ̀ mo ṣe ní pé kẹ́ ẹ lò mọ́ra yín kó má jẹ́ pé kẹ́ ẹ lò wá pa. má wọ̀rí má wọ̀rí ọ̀rẹ́ ti yé mi ọ̀rẹ́ ti yé mi ọwọ́ epo àdàbí kó yẹ pé gbogbo nǹkan tí mo gbogbo movement mi kò ṣe yìí mọ́ àdàbí tó yẹ pé kò mi ò mú ẹ driver tó yẹ mo mú ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ni. Mm, báyìí jiyàn yín lè báyìí jiyàn sí gbogbo eléyìí gbogbo. èkó ti tó má jẹ́ kí n bínú sí ẹ. yes sir yes sir yes sir bàtà mo ti fẹ́ sọ nǹkan fún yín sà. mi fẹ́ gbọ́ nǹkan mọ́. all right sir. àtúnidá ẹ má ṣe tún mi dá ẹ̀dá ayé ẹ má dayọ̀ mi ojú la rí inú farasin àsìkò mi kò sàn mí sí rere àtúnidá ẹ má ṣe tún mi dá ẹ̀dá ayé má dayọ̀ mi. wálé ni ṣá mo pè ẹ́ ó dẹ̀ jẹ́ mi i'm so happy. àti mo ráyè ń ṣèyàn bẹ́ẹ̀ náà ah. ẹ máa pè mí wá ní mi lè wá. àìmọye tí mo máa pè tí ò ní dáhùn hmm? àìmọye hmm? lẹ́wà ọ̀rọ̀ tó bá mi sọ láti jẹta mi ò lè sùn i'm pretty sure pé tán bá check bp mi ó ṣe máa tó nì because mi kàn lè imagine ẹ pé ọkọ mi Adétòkunbọ̀ i mean ó ní mind láti àbí ẹnu láti bá obìnrin mi sọ̀rọ̀ ń ta ah, mo lè fògùn ẹ̀gbà rí tí n bá kó obìnrin mẹ́wàá sínú ilé fọ́kọ mi mi ò ní bí lè po tiẹ̀ máa wo ibi tán wà débi kó tiẹ̀ mọ̀ pé obìnrin ló wà ń bẹ̀ because in a day tó bá lọ surface kílẹ̀ tó ṣú ó máa pè mí more than forty times ìgbà míì mo máa imagine nǹkan pé time wo ló ní tó fi ń ṣiṣẹ́ lọ́fíìsì tó máa máa pè mí bẹ́ẹ̀ yẹn so time to wá ní láti bóbìnrin mi sọ̀rọ̀ ó ní òye mi. anti Morayo. ọ̀rọ̀ ọkùnrin ò ṣe pọ́nlé tó yù ẹ máa ní sùúrù ni o. sorry ọkọ mi ló ń pè mí hello baby. hello Morayo. how are you? ìyá mo wà lé. ìyá mo ní kí n sọ Pe mi máa pẹ́ kí n tó délé lé ní yà mo ní one or two places tí mo fẹ́ dé. ok ok o fẹ́ yà ń yẹn. oh yes sir. all right mo ti bẹ́ẹ̀ ṣe oúnjẹ ilẹ̀ tó bá dé ok. Oh, i love you. i love you too. mwah bye. kí ni mo sọ fún ẹ lẹ́wà. <laughs> táìmù tó wá ní tó fẹ́ fi ní fóbìnrin mi tó bá ń lọ tọ̀ níbi iṣẹ́ á pè mí <laughs> kò sí nǹkan tó fẹ́ ṣe lọ́fíìsì á pè mí táìmù wo ló wá ní fún ẹ tó fẹ́ ní fóbìnrin láti bóbìnrin sọ̀rọ̀ òun ni òye mi. <laughs> àti Mọ́ráyọ̀ ọkùnrin pè yín hundred times kò mí pé ọkùnrin ò kí ń ṣe ṣìnà o. mi ò tí believe ẹsẹ̀ ni mi ò find ẹ láti believe ẹ lẹ́wà. ṣe ti rí báyìí. gbé gbé kò gbé sí speaker gbé gbé gbé gbé. ẹ lọ́n kò tó kún bọ̀. Lewa. How are you? Sure, okay. Mo wà alright. Lewa, <laughs> kí ló ń ṣẹlẹ̀ now? Mo ti ń bẹ sọ láti you're still saying the same thing. What's up with you? Uncle Tokunbo ṣe bẹ́ẹ̀ ti níyàwó títí yín. Ah, ah, kí ni ìtumọ̀ yẹn? Kò sí nǹkan tó wrong inú ti bá níyàwó méjì. But kí lẹ̀ ń wá kiri? Ṣebí ìyàwó yín fine jù mí lọ? talking about? you will find you ìyàwó mi now. o. Ìyàwó leg ah, lẹ́gbẹ̀ẹ́ Ah. Kò fine. show mocha. Ah, Igi mú jìnnà sorry. <laughs> You are, yeah. Uncle Tokunbo, Mama Ru. What about? Oh, oh, okay, you want to call me back? All right, all right then. Eh? Auntie Morayo, I ṣáà ti fetí ara yín gbọ́n sìn. Lẹ́wà, ó máa bá mi fẹ́ What? Oh, ni mo gbọ́ tẹ sọ I know. A ló máa bá to déètì Tòkunbọ̀. Tó o bá déètì Tòkunbọ̀, a lọ àìmọye ọmọ ẹ̀lẹ̀ tó wà ń ta tó máa tún tẹ̀lé tó bá dá lóhùn bọ́ tí ìwọ bá ti keep ẹ̀ busy kò ní ní máìndì pé òun fẹ́ lọ wóbìnrin kan ń ta mọ́ ìwọ ló ṣe máa fókọ̀sì lé lórí jọ ń torí ọlọ́run lẹ́wà jọ ń torí ọlọ́run i know pé you have your own boyfriend ó máa máa tán ni ṣe bó máa máa tán gbowó lọ́wọ́ ẹ̀ ni ó kàn ní jẹ́ kí intimacy bẹ́yẹn kó pààyàn pọ̀ bẹ́yẹn bẹ́yẹn ni tó bá ti ní kẹ́ jáde wàá fún ní different excuses àti mo ráyọ̀ kò possible. Ah, lẹ́wà tó yọ lọ́hùn ojú mi. <laughs> àti mo ráyọ̀ ẹ ní ẹ má ẹ ní ìdá ti kúnlẹ̀ àti mo ráyọ̀ bọ́. lẹ́wà jọ. èkó. madam. sumobi. Hmm, èkó. no. ọkọ mi ń rin ìrìnkúrìn o ò dẹ̀ sọ fún mi. ìrìnkúrìn ah, mi ò mi ò mi ò mi ò rò bẹ́ẹ̀ ọgọ́rin ìkùnrin o gbogbo ìrìn wa ni mo mọ mi ò sì rírun ìkùnrin bẹ́ẹ̀. èkó ṣé mo pé tí má pè ẹ́ ní gbogbo ìgbà a wà nínú tráfíkì ni o madam a ń ṣe ní táyà fọ́ o kò sépo nu mọ́tò ó wà níbi tó ti fẹ́ ra epo. madam tẹ́yìn fi ń lọ mí yìí kò ní fi bẹ́ẹ̀ ṣe tèmi torí pé ẹ mọ̀ pé n lè dá ọ̀gá mọ̀ gbé káàkiri ọ̀gá náà ni wọ́n pàṣẹ fún mi pé lọ bí o lọ òun o abẹ́lẹ̀ tàṣe kò sí pé bóyá wọ́n ń lọ ibì kankan náà dàbí alára lẹ́yìn ká kó ní ọ́fíìsì ká mọ̀ bọ́ nílé nítorí àmọ́ pẹ́ díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní kíní kíní gate to àbí tó gate tí wọ́n ṣe síbẹ̀ tí wọ́n ń gbowó ń bẹ̀ ẹ mọ̀ pé ọ̀nà méjì ni àwọn ọmọ ọkọ̀ ó dúró báyìí ẹlòmíì ò fún wọn lówó tó pọ̀ bíi àbí one thousand àti rí sẹ́ńjì ń bẹ̀ ó lè díẹ̀ ni ó ṣe máa ń dàbí pé bóyá apẹ́ bẹ́ẹ̀ ni goslow ti máa ń mú wa jù. ẹnu òpó ẹ̀ ń ṣẹ̀jẹ̀ èkó níbo lẹ wà lánàá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 ṣèbọ́gà ní ọ̀nà ìwọ́n mọ̀ sọ gbogbo bí olúwa rẹ̀ orin sí tó fi wá di ọ̀rọ̀ ọ̀rọ̀ elépo aláta oníyọ̀ gbogbo èpè ni mo gbà ó kéèyàn máa fi pe àtàtà àti iyọ̀ kéèyàn máa fi gbé mi sí pé mi ò fẹ́ o béèyàn bá wẹ̀ lógún ọdún kí wọ́n kò lára o. èkó báwo ni iṣẹ́ oṣù dáadáa. adúpẹ́ sá. gbẹlẹ ẹni wàá pọ̀ lé ni o ẹni wàá pọ̀ lé èmi ní one or two places tí mo fẹ́ dé lẹ́yìn tá a bá ti sáré kù láwọn ọbẹ̀ yẹn lẹ́yìn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 Ah. <coughs> okay sir ah okay azọlọsí bcc. loyalty ẹ eh, má jẹ́ kó ṣèkó. Ah, ti gbọ́ mo mọ̀ mo mọ̀ tí mò ń sọ mo ipa tata là ń sọ ń pa ẹ̀ ipa tata tẹ̀ ń gan tó jó sà tata torí kò ní jẹ́ ipa tata èèyàn kó kó kó padà dọ́dọ̀ lẹ́wà máa máa máa jẹ́ kó dáná fún ẹ náà kó lè ipa tata lẹ́wà náà. ok sir. ìgbàlódé gbà ń lò nílé ayé fìgbà yẹ mí ó fìgbà sàn mí ó ìgbà eh, mi ah, àsìkò mi kò sàn mí sí rè. kí ló ń ṣe ẹ́ wo tá bá pẹ́ lórí mi èsìkèsì ló máa ń báyàn bẹ́ẹ̀. I àìtò yín ká òun là ń fọwọ́ bò ó. jẹ́ ká ṣaṣọ lójú eegun let's do this thing I mean let's get it done jẹ́ ká fẹ́ra wa délé let's get it done as in mo fẹ́ fẹ́ ẹ ní and I mean it. uncle Tokunbo. yes darling. mi ò ní mi ò fẹ́ yín o àbọ̀ kárọ̀tì mi ò fìgbà kan má fàyà rè wíṣkì tí yín ni kẹtẹra mọ́. Ah, nígbà tí kárọ̀tì ẹ̀ wá gbára dúró kí ni wíṣkì tèmi fẹ́ fàyà kí ló fẹ́ tẹra mọ́. <laughs> Ah, ọ̀rọ̀ ẹ̀yọ́ ọkùnrin lè hmm. ṣé ẹ mọ̀ pé sùúrù la fi ń lá gbogbo náà ni. fi sùúrù lẹ̀ ní sùúrù lérè ṣé o ti rí nsìn ara àkọ́ tá à ń sọ nìyẹn hmm, òtútù ń sọ̀rọ̀ sùúrù ìwọ náà sọ pé wíṣíkì tèmi ò tẹ́ra mọ́ kárú ẹ̀ ò gbára dúró mẹ́ <laughs> anyway mo bẹ́ ẹ ra gown kan. <laughs> oh thanks. you're welcome so tó bá ti fẹ́ lọ drop ẹ ẹ máa fún ẹ. <laughs> ẹ má ṣe ìrọ̀nù ẹ má wọrí ẹ kọ fún mi ní owó cab i'll find my way. oh really. yeah. kí n má lọ drop ẹ. ah ẹ má ṣe ìrọ̀nù. kí ló dé jẹ́ kò tó sá fún mi ẹ eh, ṣòrí nsìn tó bá yá wà ní kàró tí o sọ fàyà báwo ni wíṣkì tèmi ṣe fẹ́ ṣe fẹ́ tẹ́ra wọn ah, ìwọ kọ́ ló gbórí wá ni. ẹ̀lò àǹtí. ìgbàlọ́ nígbà ń lò nílé ayé. mo ní kí n fún yín ní situation report ni. Ah, ah. ṣé wàá bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù ni àbí o lọ bá lọ́fíìsì ẹ̀. ọ́fíìsì kọ́ o mo lọ pàdé wọn ní hòtẹ́ẹ̀lì ni o. ṣe ní hotel now tẹ bá fẹ́ ní any conversation ẹ jẹ́ kó jẹ́ open place ṣó mọ̀ pé ṣó lágbára ni kò ní gbàlà. àǹtí Mọ́ráyọ̀ tí báwọn báwọn ṣe nǹkan kan mí ni máa fún yín ní situation report now. ok lẹ́wà. and besides wọn náà ra aṣọ kan fún mi wọn wọn ò dẹ̀ rántí láti fún mi. ok lẹ́wà o ṣe gan ni. má bẹ́ẹ̀ sọ later thank you. kọ́kọ́rọ́ mi kọ́kọ́rọ́. Jà. Hello, Jà. Mo sọ fún ẹ, tí bá ní òwe mi, mi ò ní gbé ko ìmọ̀ rárá. Why? Kò sí nǹkan kan tó ju traffic ni. Traffic yẹn ti pọ̀ jù tó bá ṣe iṣẹ́ mi. And you know what? Àwọn ìjọba dẹ̀ gbìyànjú, wọ́n tún gbogbo ọ̀nà ṣe pátápátá. Wọ́n tún ṣe àwọn ọ̀nà tuntun míì láti make sure pé kò sí traffic rárá. Irọ́ ni. Mm. Because Lagos is blessed. Everybody wants to come to Lagos. Ah, well a máa tèkẹ́ náà ni ìwọ ni kankan ló face traffic o almost three hours No more lò nínú traffic in lẹ́nu. really yes So you come up, parọ́. i know sweetheart yes darling ṣé torí traffic We should ṣe be gift to her fún mi. oh <laughs> oh yes mm-hmm. torí ẹ ní honestly um, said damn, dà mí lórí traffic yẹn ti <laughs> but i'm sure you would like it. I know. but tí mo ti ọmọ ẹgbẹ́ ah size mi ni. Yes, size ni. Ah, <laughs> mo wo dáadáa ni. Um, mo kọ ṣọ́ mo mọ̀ pé like color, yìí and then. <laughs> Size mi gan-an. O Ah ẹ? N bọ̀dá máa wọlé lọ. Uh, well, um, màá ní kó mú outing kan, then we go. <laughs> All right. Uh, Ọ̀gá, mo fẹ́ rán yín létí owó tẹ promise mi nígbà tí mo sọ fún yín pé wọ́n lé kan náà ọmọ mi kò ní ní skul pé ó ti yẹ kó mú owó skul wá tẹbi ní kí n rán yín létí lọ́sẹ̀ yìí ni mo ní kí n rán yín létí sókàn mi ò tí ì lọ skul láti gbà. ó dà ipò orí ò pé orí ò pé rárá so ìwọ ọmọ owó béèrè ó dẹ̀ lè fi ọpọlọ ẹ̀ ṣiṣẹ́ àbí ó wà capable láti lo discretion ẹ̀ láti ṣe anything. Eh? kí ni mo tún ń ṣe. ìkíni gáwọn tí mo rà sínú mọ́tò ta ni mo sọ fún ẹ pé mo rà fún. gáwọn gan bèbí ni. dọ́ọ̀lì ni kò ń ṣe bèbí ṣé bèbí ló ń pè àbí bébì. ohun òkè ni ẹ fi pè ló fi jẹ́ ó jẹ́ bébì èmi lóhun ìsàlẹ̀ ni mo fi pè bébì. lẹ́nu ẹ̀sán sorry sir. káàtì àwa ni mo gbàgbé gáwọn yẹn sínú mọ́tò mi rántí fún bébì mi ṣé kò yẹ kí wọ́n lu ọpọlọ tiẹ̀ kó wábi kò tọ́jú gáwọn yẹn sí. Ah, ó wá fún gáwọn sínú mọ́tò débi pé mo ráyọ̀ wá rí. yé Ṣàngó wá olùkóso arábàmbí o. Ṣàngó yẹn ló máa pa ẹ sá nǹkan tó máa pẹ́ ló fẹ́ràn ara ẹ̀ pé yẹn. Ṣàngó olukoso ni sà. Ṣàngó yẹn ló máa pa ẹ̀hún ma tó máa pa ẹ̀ ló fẹ́ nu ara ẹ̀ pé yẹn náà. Ah, Ṣàngó ajá mo máa là ah, Ṣàngó tó yẹ pé tó bá pààyàn báyìí mọ̀lẹ́bí èèyàn gbọ́dọ̀ sunkún ah, àwọn mọ̀lẹ́bí tèmi ọmọ agbálù wọn mọ̀ jẹ́ kí n kú fún ọ̀tayọ̀. kò tó ní kú fọ́tayọ̀ èkó nígbà tó bá àṣírí tó wà láàrin mi àti ẹ. ẹ mọ ẹ mọ o ó o. tòní náà ni fẹ́ wọ̀ mí lára kéèyàn lásìdẹ́ǹtì kò kú gan ó fẹ́ẹ́ bẹ́tà ju kí sàn kó pààyàn lọ. ṣáà máa wà ẹ̀mí pa ṣáfẹ́ ó ṣáfẹ́ ó ṣáfẹ́ kú bá wa fẹ́ kú bá wa ṣá. gba right jáde. ẹ wá bínú sá. abẹ́ra ẹ̀. wo Motúnráyọ̀ ìwọ gan-an gan ló yẹ kó máa pè ní ọba òmùgọ̀ dúró ṣé kì í ṣe ọmọ tó ya tàtú sára tó máa wá bá a ṣe irun yẹn ló ń sọ̀rọ̀ nípa èyí. òun náà kókó ni lẹ́wà bó tọmọ yẹn wà so sincere sí mi i mean tí ò bá fẹ́ kí n mọ̀ pé ọkọ mi bá òun sọ̀rọ̀ kò sí bí mi ṣe fẹ́ mọ̀ òun. ó wà so sincere enough ẹ̀ dúró náà nígbà tí wọ́n ti mọ̀ pé ó wà so sincere enough láti wá sọ fún ẹ pé òkè o tó kú bọ̀ ń dà òun láàmú ẹ fact wo ló tún fẹ́ gbámú ó ti fún ẹ ní fact already láti jẹ́ kó mọ̀ pọ́kọ ẹ kò lóòótọ́ nígbà tí kì í ṣe pé mo bá wọn tọjọ́ ńlá jọṣepọ̀ kí ló dé tí mo fẹ́ máa jàjàdíjú. <laughs> abáyé tókun bò fẹ́ dá ni. Ah, ọ̀rẹ́ ọkọ mi ló ń sọ pé ṣáyé ò fẹ́ dá yìí. <sighs> wo má bínú ah, eh, eh, but dúró ná wáyé tí tókun bò máa ṣe irú nǹkan báyìí fún wa. fún wa. ẹ eh, now because nǹkan tó bá ṣàtidé bójú ó ti dé bá mú nǹkan tó bá ti dé bá ti dé bá mi now we are in this together. ọ̀rẹ́ ìyẹn tiẹ̀ kọ́ ni situation tó wà ń lẹ́sìn kí la fẹ́ ṣe sí nǹkan tó ṣẹlẹ̀ yìí orí ọ̀tá mi ti fẹ́ dàrú ọ̀rẹ́. o ṣáà ti lọ́mọ yẹn o ṣáà ti gbà fún. sórí mhm. orí àìmọ̀ àgbà yẹn gangan ni kọ́mọ yẹn dúró lé lórí o tó bá lọ wò ó pé bóyá tòkùbọ ló ń sweet tongue òun tó lọ ń love up lásán ah ti máa ka mọ́ ṣọ́ọ̀bù ẹ̀ máa já wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí ni. ọ̀rẹ́ o ti ń tèkẹ́ tó personal ju o. Ah, ọ̀rẹ́ bó o bá lè jà ó ṣàlọ́ rẹ tó gbójúlé àfihàn lẹ̀ o àmì èmi ò lè gba kíta lùbọ́ kó ojú mi kò possible dáa ah, ah, nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ọ̀rẹ́ ọmọ yẹn náà ò ní ṣe. ọkùn tó kù bọ̀ kí ló dé kí ni nǹkan tẹ tó fẹ́ kọ́lọ́hún ṣe fún yín tọ́lọ́hún ò ṣe fún yín. ẹ níyàwó tó da tó rẹwà báyìí ẹ wọ́n ẹ wọ́n sẹ́ máa fojú ẹ̀ gbolẹ̀ torí torí ẹ̀ dírẹ́sà lásán lásán táwa ń pè káàkiri tó wá ṣóun service fún wa hábà. sori um, kò sí ọ̀rọ̀ tí mo lè sọ ọ̀rọ̀ ní dùn lẹ́nu mi náà ni ọ̀gá tó kọ̀ ń dùn mí ni pé trap ni ọ̀rọ̀ trap in the pé ọmọbìnrin yẹn ló tira mọ́ mi wọ́n ló tira mọ́ mi kò sí nǹkan tí fẹ́ fi ṣe èṣù èṣù ṣàlùmí ni mo ṣàbẹ̀ tó mi ò parọ́ ọdún ọba ni mo fi búra sí. bẹ́ẹ̀ ni sọ́hún ó mọ̀ ò ní bọ́lẹ̀ látòkè láti wá sọ pé irọ́ ló ń pa mọ́ mi àbí bẹ́ẹ̀ kọ́ ìwà àgbàyà olójú kòkòrò yìí mi ì mọ problem ẹ̀ mo gbé ẹ sọ́kàn mi gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ mo gbé ẹ sórí iná gbọ́kọ lórí pàǹtẹ̀tẹ̀ tí mo ń polówó ẹ kiri gbogbo àdúgbò aṣóhunfọ̀bẹ̀ ẹ̀yìn jẹ́ mi níṣu tó bá jẹ́ pé kò ń ṣe ọ̀rẹ́ mi ni tó ń ràn mí lọ́wọ́ ni. èmi nìkan ni mo dúró nínú gbogbo ọ̀rẹ́ tó ní àpà ah, ah, ẹ wò ó ẹjẹ tuntun ẹ kàn ń yọ ni torí tó bá fi dúdà mi tó bá jẹ́rú èmi nìyàwó ilé yín tẹ lọ́ ń ṣerú nǹkan báyìí níta mi nípa yín lódìndín àbọ̀rọ̀ payín lódì ní kó sọ pé torí ogún mo ṣe payín díẹ̀ díẹ̀ ni màmá rẹ̀ yín bá. níbo ni kíni àmì mi ọ̀rọ̀ ò tiẹ̀ kó gbàbí kankan yé mi ìwọ àgbàyẹ olójú kòkòrò yìí o ò ní sọ fún mi pé yá kí n sọ pé rẹ̀ mi tó bá ní ìmúra báyìí ni kí n mú mi ní sọ pé tí omi ìmúra bẹ́ẹ̀ o sọ fún mi kí ló fẹ́ kí n ṣe ní àmì kí ló fẹ́ kí n ṣe nílé ayé tí mi ò ṣe fún ẹ àgbà má fọwọ́ má fọwọ́ ṣì kan mi èyí tó ṣe ti tó. báwo lè ṣe báwo lè fẹ́ kí bá ń bá sọ̀rọ̀ bá ń bá sọ̀rọ̀ Yínká ọ̀rọ̀ èmi àti Tókunbọ̀ ti di oyún o. oyún kẹ ó ah, ah, fọ́nbù náà ṣó sọ pé o fẹ́ lóyún fún mi. báwo ló yẹ ń sọ̀rọ̀ báyìí èmi àti ìyá ọ̀jìjẹ́ ń ṣe wọlé wòde ó tún béèrè pé báwo lọ̀rọ̀ oyún ṣe jẹ́. but I think it's a game. haba. a game. A game with no rules? Well, a game with no rules, <laughs> then it's not a game then. So kí ló máa wá ṣe báyìí? Ó dẹ̀ mọ̀ pọ́ ti sọ fún èmi pé kémi má ṣe oyún o. Ọlọ́run akọ wa mọ̀ ṣe. Ọlọ́run yà kọ́ wa mọ̀ ṣe ni o. Fast. Hmm? Happy you got it, it sue me. Yínká ṣé nítorí nǹkan tí mo sáré sọ fún ẹ ń sìn. Ah, wo fi ṣáàdúrà kọ́lọ́hún kọ́ wa mọ̀ ṣe. Lẹ́wà, I really appreciate you and I really appreciate your loyalty and sincerity. Mo ti confam nǹkan tí mo fẹ́ confam kò yẹ mo fẹ́ ka put end sí game tèmi àti ẹjọ́ ń play lórí Tókunbọ̀. Àǹtí Morayo ẹ fẹ́ ka put end sí game tí à ń play. Mhm. I just hope it's not too late. What do you mean it's not too late? Anyway, don't worry about first time we are friends. Lewa. Lewa. Mi lọ́mọ ìfilẹ̀ sórí ìjókòó báyìí. Lewa's pregnancy test. It's not too late unless Lewa wants to be late. ẹ lọ́rẹ́ mi mo gbé mo gbé mo kú mo dáhùn ọlọ́mọ ayé ọ̀tá mi ti bàjẹ́ báyìí o ọmọlẹ́wà yẹn ti lóyún fún tòkunbọ̀. ó ṣe kí ni. bẹ́ẹ̀ ni ó ti lóyún fádé tòkunbọ̀ tèmi. Ah, àbúrò mi burúkú lọmọ yìí ni ṣùgbọ́n báyé wa jẹ́ ni. Ah, ọ̀rẹ́ mi mò ń lọ síbẹ̀ báyìí báyìí báyìí báyìí bó jẹ́ pani bó jẹ́ blo ni oyún burúkú oyún ẹyẹ oyún ẹ̀sìn tó níyẹn. ó máa yọ wo ṣọmọ nǹkan tó máa ṣe fún mi sìn. ìwọ kú ò lè máa lọ sílé ọ̀dọ̀ mi lọ máa bá mi bá Tòkunbọ̀jà sílẹ̀ ń sìn sí. tí bá ṣe ń kú lọ́dọ̀ mo lórí burúkú ọmọ àlè yẹn máa bá ẹ ń lé. ló wà wọ́n máa wọlé wọ́n wá bá mi bẹ̀. o ṣé ọ̀rẹ́ mi o ṣé o ṣé ọ̀rẹ́ mi all right ṣé wà jẹ́ mi twenty ah, ah. thirty kí ló tètè máa lọ jà o oh, oh, park mọ́tò ẹ̀ sínú ilé mi. ìta mo park ẹ̀ sí jàre ìta ah. mo park mi ìṣàbẹ̀ kò rọ anything ṣó yẹ mi sọ fún ẹlẹ́ẹ̀kan yẹn ọlọ́run akọ wa mọ̀ ṣe ṣe understand ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà but we just have to take it easy ṣe understand. Hmm. lẹ́wà lẹ́wà aṣí èrè wọ́n ni mo wá rí ṣé nǹkan tèmi àti sọ nìyẹn sọ fún mi ṣé n tajọ sọ nìyẹn ngbà tójú òun pa ẹ mo fún ẹ ní ọ̀mbrẹ́là ngbà tẹ́bí ń pa ẹ mo fún ẹ lóúnjẹ àjọ sọ̀rọ̀ tó dán mọ́ránmọ́rán nísìnyí ìwọ wá ní olóyún ẹyẹ oyún orí burúkú kan fún ọkọ mi etí wo ló ń bá yàn gbọ́ ṣó ń gbọ́ ti tèmi wá ṣí èrè lórí burúkú ọmọ yìí àbí torí ẹ̀ lọ ṣe sọ fún mi jẹ́ pé you hope it's not too late ìwà ṣí èrè lórí burúkú ọmọ yẹn yan mọ ebi ẹ̀yan mọ lẹ́lẹ̀ kan gbé sí sórí bẹ́ẹ̀gì. ẹjọ ẹjọ àǹtí à èpè yẹn ti pọ̀ jù náà kí ló dé ẹ má ṣe pèlè ọyẹ ọ̀rẹ́ mi kí ló le tó yẹn hábà ẹ̀yin lẹkọlẹsẹ pé ẹ ń wò tọ ẹ dẹ ti rí náà nìyẹn wọ ọ̀rẹ́ mi má yẹ kéèyàn kankan halẹ̀ mú ẹ jọ torí Ọlọ́run má yẹ kí èèyàn kankan kí wọ́n halẹ̀ mú ẹ ah, wo ẹrukú wà tọ́ba láwọn fẹ́ ṣe kinní kan ìwọ kan pè mí kí ló dé. Ah. ajá dúdú mi ò lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ tí ń fògànà àbí lẹ́wà wojú mi dáadáa má jẹ́ kó tún ẹ o bóyá àwọn ló máa tẹ òbítúárì ẹ̀ gan tún sùn ni àbóhùn ló máa lẹ títí ẹ sí gbogbo àdúgbò yín tó ráwọn ará àdúgbò yín gan sí tí wọn bọ́tà kan máa fà é létí níbi tí o ti ń gbọ́ wá gbìn ẹgbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ èmi kàn fún ẹ ní seven days tí oyún inú ẹ̀yin ò bá kúrò wàláyé ọ̀hún ló máa bí sí ṣáà gbọ́n ó láyé tí ẹ̀ ń sìn kó máa gbọ́ àwọn tó bá mú ẹ ládùúgbò yín kọ́ pì ẹ̀ kọ́ gbọ́ táwọn òbí yóò bá fẹ́ fojú sunkún ẹ̀yin méjèèjì kẹ́sẹ̀ nǹkan tí mo sọ fún yín. wàá ṣe èrè ọmọ lórí burúkú ọmọ ìyàwó ọmọ lẹ́lẹ́ tí wọn kì í gbé sórí bẹ́ẹ̀dì lórí burúkú ọmọ nǹkan tí mo sọ fún ẹ ṣáà gbọ́ olè ọ̀lẹ aláìnítìjú aláìnítẹ̀lọ́rùn kí ló tún fẹ́ kí n ṣe fún ẹ tí mi ṣe fún ẹ dá mi lóhùn. ní sùúrù kí ni mo ṣe fún ẹ náà. kí ló ṣe kí ni nǹkan tó o ṣe ọmọ ẹyọ kan ṣoṣo tọ́lọ́ ń jàjà fi jí nǹkan ẹni ayé ẹ èmi tí mo bí fún ẹ rí. Uh, pẹ̀lú pẹ̀lú ẹ̀kẹ̀dẹ̀ rèé wá sọ fún mi láti ìgbà tó ti bímọ náà ẹ̀mí ló ló wá ń wò ó débi tọ́mọ gan fẹ́ mọ̀ pé wọ́n ni bàbá òun ẹ̀ka tiẹ̀ wá gbà ó fowó oúnjẹ ránṣẹ́ ẹ̀ ṣé oúnjẹ nìkan lèèyàn fi ń jẹ́ bàbá ọmọ ni mo bí ẹlẹ́rìí ni o ẹ́ èmi gan tí mo tó tí mo bí ọmọ òun gan ò tiẹ̀ yẹ̀ mí wò mọ́ bí ẹ pé mi ìmọ̀ ṣe mọ́ olórí burúkú ara olóṣìyà rẹ ó wá ló lọ fún ọ̀kan lóyún bì it's okay it's okay wo wo wo fẹ́ràn mi ṣáà farabalẹ̀ jẹ́ á farabalẹ̀ discuss kìíní náà kó kó tó ariwo tó ń pa yìí náà. wo ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ múráyọ̀ máa tó dé èyí ni eléyìí la dẹ̀ máa ṣe aṣọ lójú eégún bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo nǹkan tèmi àtẹjọ ṣètìlẹ fi jó pátá èní làṣírí wa máa jọ ah, tó síta. Ọlọ́run ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀. má tọ́ àyẹ̀ o má jẹ́ ká lọ síbẹ̀ yẹn jẹ́ ká rọra máa dé láàrin ara wa báyìí. ìwé kí náà dé eh. kò sí nísìnyí fún wa láti dé nǹkan kan mọ eh, àsìkò àti ṣígbá lójú ti wà yìí èní yìí báyìí la máa tú gbogbo ẹ̀ lójú. kọ́kọ́rọ́ pátá o àfijú eh? ẹlẹ́ran ìgbàlódé ṣínà hmm? hmm, hmm. Peters orúkọ lóró ni ah. olúwa ṣínà. ó fi nílẹ̀ wá wá wá wá wá. délé táíwò múráyọ̀ yomi Peters múráyọ̀ múráyọ̀ ṣínà Peters múráyọ̀ yomi Peters múráyọ̀ múráyọ̀ ṣínà Peters múráyọ̀ múráyọ̀ jọ̀ọ́ tó yọ náà múráyọ̀ múráyọ̀ múráyọ̀ ah mo gbé múráyọ̀ múráyọ̀ múráyọ̀ múráyọ̀ ah mo Mọ́láyọ̀ Mọ́láyọ̀ Mọ́láyọ̀ Mọ́láyọ̀. Now, this is it. Murayo, are you with me? Yes, doctor. Mo pọn omi kún inú bathtub, right? Mo wá fún ẹ e ní bucket ati spoon láti fi gbọ́n omi yẹn e kúrò nínú bathtub yẹn. E. Now tell me, èwo ló máa lò nínú méjèèjì? <laughs> Doctor, ẹ fọ́n ni gan-an. Ṣé bí máa yọ stopper yẹn kúrò nínú bat yẹn ni? omi yẹn dẹ̀ ṣàn lọ kò sí nǹkan tí mo fẹ́ fi bọ́kẹ́tì àti spoon ṣe. wow oh nice one i'm so delighted i mean areti yeah. so we have no reason keeping you here any further no no you're free to go but i just have one or two things That's a buy. sọ ṣòtẹrẹ o need any kind of noise or any kind of trouble at the moment. avoid anything that will rise your bp as a matter of fact anybody tó bá fẹ́ bá ìfà wàhálà kankan avoid such person Oh, need ìdírú ẹni You know, in life eh? gbọ́ all you need now is for you to get rested wàá sinmi dáadáa wàá jẹun wàá then take your medications you can come in for check-up in a week or two of course that's the normal procedure hmm? but mo pe ẹ okay ṣe ti All right, doctor. Ele malo. máa God bless you so oh, much. The pleasure of mine. Anytime. You're welcome. Ẹ And then mo ti pe ọkọ yín, wọ́n ní àwọn sort out um, the remaining bills. So ẹ any problem, you're free to go. Doctor, thank you so much. I really appreciate you. The pleasure of mine. You're welcome anytime. Àtúnidá ẹ má ṣe tún mi dá, ẹ̀dá ayé ẹ má dayọ̀ mi àsìkò mi kó sàn mí sí rere. àtún ní dá ẹ má ṣe tún mi dá ẹ jẹ́ ẹ má dayọ̀ mi bẹ̀rù pé ọjọ́ láre inú farasin àsìkò mi kó sàn mí sí rere. kọ́kọ́rọ́ mi kọ́kọ́rọ́ ọkàn mi ni kọ́kọ́rọ́ mi kọ́kọ́rọ́ ayé mi. Ah. Kí ló wà ní? Kí ló ṣe? Ẹ̀mí gbé ẹni. Wọ́n ní kí ni kó tó wà mí báyìí? Ah, wọ́n wọ́n bí wọ́n ní. Má dán wèrè wọ́n bí o. Má fa rìhásà wèrè mi báyìí kò tiẹ̀ sáyé fún jàtijàti bí báyìí. Torí mi kọ́ ni mo balẹ̀ ayé àbáyé ẹ̀ jẹ́. Ibi ò ṣe yábàá apá òsì kò rẹ̀ kí n ṣe àárò. O dẹ̀ ní business nínú ilé yìí. As a matter of fact, this is my home, not just my house wọ inú ilé kò lọ sínú store torí mo ti bẹ́ẹ̀ kó gbẹrù ẹ gbogbo pàǹtí gbogbo pàǹtí pàǹtí òṣì tó lóun kó kiri mo ti bẹ́ẹ̀ kó sínú store lọ́nú ilé kó lọ kó ẹrù ẹ kó bọ́sà nínú ilé mi. kí ni lọ́kọ́ lọ́kọ́ inú store ni mo kó sí ibẹ̀ ni kó lọ kó lọ kó gbẹrù ẹ kó bọ́sà nínú ilé mi. Stop there. You are under arrest. Stop. Stop. You are under arrest. Ọ̀gá, ilé ìyá you. Stop there. Ọ̀gá. We will shoot you. Stop there. I say stop. Stop. Ìgbà yẹn mi ò fìgbà sàn mí ẹ jókòó ẹ jókòó Mr. Makinde báwo lẹ ṣe ṣe tí madam fi ní relapse. I, I don't just understand ṣe ti understand ṣe mi mo èmi ò sílé. okay so ah, mo dẹ̀ ẹ sọ pé gbogbo nǹkan tó máa ní ìfàyàtà ló wà ní kàwé i i made her comfortable okay but eh, mo mọ̀ bóyá ariwo ṣá. Uh, ṣe sọ fún mi pé tí noise pollution bá wà ó lè affect ẹ you bóyá ariwo mosque àbáriwo church àbí any ariwo i don't know bóyá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Um, you say I'm um, really sorry but I, I need to tell you the truth because it is really serious this time around. Oh my God. Um, but not to worry we're doing everything to make sure you know to put her in order. ẹjọ torí Ọlọ́run torí Ọlọ́run ẹjọ. Nurse, nurse, give me the injection. Injection, Ada. Administer it. Now, now. Oh, God. Oh, that was close. Um, take it over. Um, Mr. Makinde, kí ni nǹkan tó tún ṣẹlẹ̀ ńsìn? Eh? Kí Shelley, Because this situation has even gone out of hands now. With the therapy administered on her now, it's meant to get her out of her psychological trauma and get the pains out of her heart. Instead, it's gone worse. I'm scared because she might be like this forever. It will only take miracle. Kick Bubun coin to come back to normal. Doctor, um, I can get it right. Are you saying my wife is going to be like this permanently? Yes. No problem. Doctor, no problem. Now I'm going to tell you something personal. Okay. Ah, ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí? Èmi ni what fi ọwọ́ ara mi bà ilé ayára Yes. Um, yes, there's, there's no point me living in this world. Èèyàn kan tó nífẹ̀ẹ́ mi láyé àti lọ́run ni èèyàn kan tí mo tún rò kó bímọ fún mi tí mo rò pé mi mo lọ́mọ. ó padà wá bá mi ó lémi kan ni mo lọ́mọ. ẹni tí mo tún fún lóyún i mean òun náà tún mọ́yún ó tún ṣẹ. the only person the only person tó kú mi kú láyé there she is. no God can still do it. no no no now tell me <laughs> is it am I worthy of living on this earth. you're worthy. no no no. No, um, no, doctor. No problem. Mr. I'll take it. Yeah. I'll take it. I know it's finished. Actually, actually, I'll, I'll keep praying. Um, I'll, just keep praying. Mr. Makinde, thank God all things are possible. Um, you know what to do now. Um, kọ́kọ́rọ́ ayọ̀ mi ni kún wọ́n jẹ́ fi lẹ́nìyàn lọ́wọ́ mọ́ ènìyàn burú o ó lè sọ́sọ́ mi ènìyàn burú o ó lè So